السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مثنين بيا عليك قابليا واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وتكل موازيننا واكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك فواتع الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك خير ما يأتي وخير ما نفعله وخير ما نعمل وخير ما بطن وخير ما ظهر والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي رؤينا وفي خلقنا وفي قلوبنا وفي أهلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل غائبة لنا بخير برامتك يا رحمة برامتك يا رحمة إنه من سليمان وإنه بسم الله الرحمن إنه من سليمان وإنه بسم الله الرحمن إنه من سليمان وإنه بسم الله الرحمن ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها fàátẹ́tì kúlà àbẹ̀rẹ̀ fáyẹ̀lì fàyẹ̀n lámú ìṣẹ́bẹ̀ ha wà bẹ̀ ló ń fàtọ́lù wallahu bima ta'maluna basir ayàwádùú àádùkùn à ń takùnà làwùjá jannatun min nakhilin wa له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إيصار في نار فاترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم الحمد لله صلوا عليه وسلم يغفر لكم في يومكم وبذلك يغفر لكم في يومكم وبذلك مدد الصلاه إبليل لي ماذا يسوق قبلونه أقول إني آسف لمحمد أنا رب اليوم فوق قل شاكر لله والحمد لله الصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته àkọ́kọ́ ń ṣe àgbékún nípa ìtẹ́wọ́sọ́lọ́run ọlọ́lọ́ máa ń gbàdúrà púpọ̀ ń gbàdúrà àwọn àfáà wa àgbà náà bá ní lékùnkẹ̀ fún àwọn mo kí gbogbo wa lápapọ̀ látọ̀dọ̀ àwọn àmìrù wa ọ̀dọ̀ bàbá wa alága àgbà àgbà àfáàgbà wọ́n wá fi kíkí yẹn káàdì gbogbo wa lẹ́yìn tó sọ pé assalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn ile orin ìlàkọ̀ fi so sọ́nà kọ́lọ́wọ́ sọ gbogbo ọ̀ràn wájìrọ̀ afẹ́fẹ́ bísmì láìnà àtàná láti sẹ́wọ́ a tún a wà pé bismillah ah, tí ẹ̀ bá ti ṣe bismillah gbogbo ìlẹ̀kùn tó ti pátá gbogbo ẹ̀yìn ó sì máa sílẹ̀ ẹni bá yá sí pé lẹ̀kùn àlàáfíà ló tì fún tó sì fẹ́ kọ́ lọ́wọ́ ó sì bísímìláì náà ni ó sì ẹ̀ńtọ́ yẹ pé bóyá ilẹ̀kùn àṣìkí rẹ̀ ló tì ó fẹ́ ó sì bísímìláì náà ní oṣù bóyá àìní báyàbalẹ̀ ó ní ilẹ̀kùn ẹ̀ tì ó sì fẹ́ ó sì bísímìláì náà ní. ká ọlá tí ń bẹ fún bísímìláì náà ní ọlá tí ń la fi ولانفضاله بسم الله الرحمن الرحيم lọ́la ti ń bẹ fún bisimilahi rahim orúkọ ọlọ́run ọba tó dá gbogbo nǹkan tí ń bẹ pátá orúkọ náà ni gbogbo tí ń bẹ tí ń bẹ òun ló fi mú sánmà dúró òun ló fi tẹ ilẹ̀ tá a mọ ibi tí ó pin sí òun ní fi ń dá bírà bíra rẹ̀ ní kọ́lọ́hún fi ádá o inú ọlọ́gbọ́ wá wà fún káfí lè mú pàtàkì ẹ̀. ha. Arábìnrin bá ń pè ní Sulaika, ẹ rí pé Ọlọ́run fi ṣe onísábàbí sábàbí náà ní gbé èèyàn débi tó gáǹgbà mi ó sì lè jáburú lójú èèyàn ni ó sì jẹ́ gbogbo kò tí ọlọ́run ní kánábì Yùsúfù dé ìpìlẹ̀ rẹ̀ wọ́ lójú wa ṣùgbọ́n lọ́wọ́ mọbi tí nǹkan ha, lẹ́sìn Sùlẹ́hà gbà tí ó dé mísírà báwọn ìyá Yusuf àdé mísírà tí tó wá bọ́ sọ́dọ̀ aṣojú ọba ó ní ààfin gan nígbà wá kó òun àti Yusufu aleyhisalaam sùlẹ́yà àti Yusufu ó sì ti ń fẹ́ kí Yusufu ọba ń ṣàṣepọ̀ ọ̀rọ̀ fún Yusufu àlẹ́wà pọ̀ o ó dàbí ẹwà rẹ̀ dé ẹwà rẹ̀ náà láàmú wà náà ọlọ́run jẹ́ o. wá ti gbogbo ilẹ̀kùn nígbà yusuf àti Suleha náà gbálù kùránù náà nínú ìfọ́nà wádà oṣù bìlá ẹ̀mọ̀ sí tẹ̀lé olúwa ní Ọ̀rọ̀ àádọ́ wáyé. إنه ربي إنه لا يكون الله إنه سورة يوسف سورة آية 23 بسم الله ìta ṣe lánàá náà la tún fẹ́ ṣe lónìí ọlọ́run wa ń sọ nípa Sùlẹ́hà àti Yúsùfù فراودته التي هو في بيتها عن نفسه arábìnrin tí yúsùfà wà nínú ilé rẹ̀ fúnra rẹ̀ ló gbèrògbà yúsùfà pé kọ́sà bá ń ṣe papọ̀ kọ́ papọ̀ pẹ̀lú òun. ọ̀gáyà bọ́bìnrin àgbẹ̀wá rẹ̀. ń tó wá sọ ni pé wọ́n ti àwọn àlẹ̀kùn ẹ̀yìn ẹgbọ́n sọ́nù àgálà kátìlẹ̀ àbùwá àbà obìnrin ìgbélẹ́kùnrin ẹ̀ ṣe báàbà kan ó ti àwọn ilẹ̀kùn torí àárín gbùngbùn ló mú yusufa lọ àárín gbùngbùn inú ilé a àfin ọkọ ẹ̀ gbogbo ilẹ̀kùn ló sì pátápátá gbogbo ó ti tán kọ́kọ́rọ́ rẹ̀ ó sì fi àpò ẹ̀yìn oṣù ha ó kú bó ṣe jáde wọ́n

lóòótọ́ lẹ gbogbo ilẹ̀kùn ọlọ́wọ́ ákùlẹ̀kùn kan o ah, inú sùlẹ̀ á dùn ọmọ ṣeun níbo ló tún sí kó wọn láti olókun ilẹ̀kùn láàrin àwọn àtọ́lọ́hùn ah, ọ̀nà tó gbàgbà tó ò ní rọ́nà àwọn àlẹ̀kùn náà wá pọ̀ alukùránì ní wàgálà kásílẹ̀ àbùwábà ilẹ̀kùn méje ó ní sùlẹ̀hátì tó fi àwọn tó lágbára tó fi tì lẹ́yìn ah, kí wàá ní ànábì Yúsúfù wọ́n ànábì Yúsúfù ọwọ́ sá ń sá kiri. kọ́lá aláàkú lè ń wò pé ọ̀nà wọn jáde ọmọ òun wọ̀. báná bí Yusufu bó wá ti wá débi ilẹ̀kùn kọ̀ọ̀kan ohun tí ń wí pé. ẹ̀yà ẹgbẹ́ ẹ̀sán sí bá ti débi ilẹ̀kùn tó bá ti pé bisimilahi rahmani rahim kí ilẹ̀kùn náà ṣe ilẹ̀kùn ó sì sí gbàgàdà ah, ah. ṣìlẹ̀ ránṣẹ́ kí ló fi sí kọ́pọ́rọ́ rìn lọ́wọ́ òun yìí ó tún sáré lọ bí ilẹ̀kùn kejì nígbà òtún dédọ̀ tó ní bisimilahi ilẹ̀kùn tó sí tí tí ó fi wá kan ilẹ̀kùn àbájáde gan Ah, eléètò lọ́lọ́run o ẹ wọ́n á wọ ilẹ̀kùn àbájáde ń sẹ́wọ̀n pé kíní kan wà bá àfi sílẹ̀kùn nínú ilé láti fi sílẹ̀kùn níta àsìkò gan-an o náà ni ọkọ̀ ṣùlẹ̀ abádé abádé. wọ́n sábà kọ́lé bá rà. ọ tilẹ̀kùn ṣùgbọ́n ọkọ sùlẹ́yà yìí yusufa ó náà fẹ́ sílẹ̀kùn. Wọ̀kọ́ sọ kíkọ́ ní sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ mi dògòrí. Kò sí kò sí àwọn àti ọjà bá a ṣe Àwọn ń sáré lọ sí ẹnu ọ̀nà àbájáde. wàhálìfà yá sàyí. wàhálìfà yá wàkàn jáde kọ́ ní sọ̀rọ̀ ní ìdòbò ní wàhálìfà yá sẹ̀yìn dà aládàlíbà. ṣùgbọ́ngbà sùlẹ̀hán wá rí wípé ilẹ̀kùn kan náà tó kù rèé owó ọ̀rọ̀ gbọ́dá sí ní bá ń fa yusufa látàrí ìgbèlá ọ̀ gbọ́dọ̀ jáde fẹ́ alóhùn ní jáde ó ṣe nǹkan tó ní oṣù ibi tó fi ń fà á ẹwọ́ ẹ̀ fàyà àsìkò gan-an. Allahu Akbar. Àwọn méjèèjì bí olówó Yusuf tó jẹ́ ọkọ obìnrin yẹn bó ṣe gbálẹ̀kùn mú ní ìta bẹ́ẹ̀ náà ni Yusufa náà gbálẹ̀kùn mú ní inú ilé páwọn ó sí. Àwọn méjèèjì àti Sùlẹ̀ hẹ́. àti yusufa olúwa nífà nífà ya ṣàyídà alàdáyídá wọ́n bá pàdé olówó yusufa kì ṣe ọkọ obìnrin wọ́n bá bá lẹ́nu ọ̀nà. obìnrin náà ló tún sọ̀rọ̀. Mẹ́ta náà ní sọ̀rọ̀ ọ̀nà ẹ̀rí bí ó bí sẹ́yìn lẹ́hùn kiri látà àárọ̀ o òjò wọn gbádùn o òjò wọn gbádùn bàbá yìí kí ni ẹ̀sùn tó yẹ ká san fún ẹni ó gbèrò burúgbà ìyàwó rẹ̀ wọ́n ayé ló lè dáná àwọn àdá bòmí wáyé. Ó ní ọ̀gbọ́n arákùnrin kò sí ìrìnàkan tó yẹ káwọn ọ̀sán àti káwọn ó náà lọ béèrè náà ní tún dájọ́ ó ní tó bá sì lè mú Yúsúfù táwọn òfin jù sẹ́wọ̀n àfi káwọn ọ̀jẹ̀ ní ìyẹ́ ẹlẹ́tẹ̀lérò ìta wá fẹ́ lò ó bísí ràmá ayájọ wí àwa forúkọ ọlọ́run bẹ́ẹ̀ dákun gbogbo ohun tí ń ṣẹlẹ̀kùn tó tì náà nìkọ̀ọ̀kan bá ní wọlé orúkọ ọ̀rẹ́ ẹ̀ bá ní sílẹ̀kùn àlàáfíà fún ẹni tó yẹ pé ó ti náwó náwó náwó títí ń gbé ara kiri tí ò pò afọlá ààrẹ bẹ̀ ọlọ́run afọlá orúkọ ọ̀rẹ́ bẹ̀ ọ bá ní sílẹ̀kùn àlàáfíà fún gbogbo àwọn táwọn àlàáfíà. ẹni tó rẹ́ pẹ́lẹ̀ fún ásìkì ló tì mọ́ tó ṣe ṣe é ṣe kàn rábàyọ ẹlẹ́dàá wa aforúkọ rẹ̀ lé ọ̀ orúkọ yìí náà ni Yúsùfù wí tí gbogbo ilẹ̀kùn fi ṣí fún láì sí wàhálà gbogbo ẹni tí ń já sí pé àìrí jẹ àìrí mu àìrí náà àìrí lò ẹlòmíì ọ̀run gbèsè ti wọ̀ ọ́. ẹlòmíì gan agbọ́jà kalẹ̀ kò lọ kò lọ wájú kò lẹ́yìn afọ́kọ rẹ̀ bí ọlọ́run bá ní fún gbogbo wa. èmi ọ wà láì náà rí i pé ilẹ̀kùn ni sùlẹ̀hátì lọ́la bísímì láì ilẹ̀kùn ọ̀kan sì ń wa náà á wà sọ fọlọ́run. èmi ọwọ́ akadúsùnì láàyè látàná láti bẹ̀rẹ̀ a tún wá bẹ̀rẹ̀ lónìí ilẹ̀kùn àánú rẹ ọlọ́run ọba sílẹ̀ fún gbogbo wa wọ́n lọ mọ tá ń fẹ́ o ọmọ èdè àfipamọ́ ọmọ a sì ní bùkátà kankan sọ́dọ̀ ẹnìkan àfi wọ́n ní wa lọ́wọ́ ọlọ́run ọlágbóyòhùn rẹ tí í ṣe bísímìláì rà ó bá lọ́kọ́ ọmọ bá nìyẹn wá o bísímìláì rà máa nìrọ̀ bísímìláì rà máa nìrọ̀ bísímìláì rà máa nìrọ̀ bísímìláì rà máa nìrọ̀ bísímìláì rà máa nìrọ̀. بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار àwọn àṣẹ bísímìláì náà àwọn àwí ní sírígà èyí tí ànábì wa Suleiman alayhi salam tó fi kọ orúkọ Suleiman ló lókè lẹ́tà. ó wá fi bísímì ńlá ìsàbẹ̀ rẹ̀ to tó ń fún ami pé ẹni kọ lẹ́tà sí tí í ṣe ọbabìnrin bàlìkísù níjọ náà kò tí ì mọ ọlọ́run káfíra ni kèfèrí ni òòrùn ní tó bá wáyé pé Suleiman kọ lẹ́tà rẹ̀ pé bisimilahi ó lè fún wọn lọ ju lẹ́tà sí inú torí kò kọ̀mẹ́ntì jọlọ́n ṣùgbọ́n òkìkí Sulemana ti ń ba ooru rẹ̀ ti ń mú ah, ọkùnrin kan bẹ́ẹ̀ ń di báyìí ọkùnrin kan bẹ́ẹ̀ ń di báyìí tó ti wá já lẹ́tà tó wá rórúkọ Sulemana ah, yẹ́dẹ́gbẹ́ gbọ́mọlé lọ ó wá pàtàkì lẹ́tà náà òun ló fi jẹ́ pé alukùránì wá ń ṣàlàyé fún wa pé nígbà tí lẹ́tà gbọ́dọ̀ bàlìkì sùn a wá ké gbogbo àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ń tó sọ ní pé ó ní adé lẹ́tà kan gbà ọ ẹ̀gbọ́ ní lẹ́tà náà lápàlẹ́ o. ó ní lẹ́tà náà ọ̀dọ̀ ló ti wá ṣùgbọ́n tó tún ń bẹ lábẹ́ rẹ̀ ni pé ní orúkọ Ọlọ́run ayé ọ̀run àwọn àjọ wí kẹ́lìmọ̀ yẹn ìnáwó ní gbogbo àwọn ìgbà mẹ́ta gbogbo ilẹ̀kùn tá a fẹ́kọ́ lọ́hùn nílẹ̀kùn àlàáfíà ọlọ́run bá ní wọlé láàyè sílẹ̀kùn àlàáfíà fún gbogbo wa sílẹ̀kùn fún gbogbo wa ìfẹ́ nǹkan míì wà ní ìsìn tí ń bẹ ló jẹ́ dákun bá ní kábàmì jẹ́ nǹkó kọ́ wa sọ̀rọ̀ wa

ògùn ọlọ́run àdúrà gbogbo wa ni ó gbà torí ẹni tó lè ràn wá lọ́wọ́ láti kéṣù ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn kàpsúlù náà láti sọ irúgbìn kan wọ́n ń pè ní bìtíù bàrà tí ẹ̀yin bàbá wa máa rí ẹ̀gúsí mẹ́ ẹ ẹ wo ibi tí bàrà yẹn ti ń jáde ẹ wo ìtàkùn tó gbé tó so mọ́ ẹ wo bó ṣe ti rí tó ẹ wá wọ ẹrù tí tó gbé kárí ah, nígbà tí kìíní ń wá pọ̀ ní inú àkọsílẹ̀ wọ́n níbi tí ìyẹn ọba ké sọ́lọ́ ọlọ́lọ́ ọlẹ́rù tó gbé kà ń ní orí yìí ah, ọlọ́pọ̀ ẹ̀bá ẹ̀bá ni wí. tàbí ń bẹ̀rẹ̀ ni ó pé ẹrù wa àlè ìdágbé ọlọ́run wọn ni ọba ní gbé ogbẹ o bá ní ẹrù wa bá ní fúyẹ́ rẹ o. bismillah. kọ́lá nẹ́ta fíyù inú ẹ̀fẹ́jà láta mi lè fi. wọ́n ní ìtàkùn ìtàkùn igi ẹ̀gúsí. ọba kẹgbẹ̀rẹ̀ ọba lọ́wọ́. ọlọ́nà ó lẹ́rù wo pọ̀ ẹrù ju orí ìhun lọ. ọlọ́run bá lè jọ lọ́wọ́ sọ pé. lórí àájá fi ọ̀nà lọ. nǹkan ọlọ́run nígbà fi lọ. a ní bàbá lọ ìwọ ọlọ́run náà ló ń wá lọ́wọ́ rẹ̀ ìwọ lọ dáhùn ṣùgbọ́n yìí tó wúwo pọ̀. ràn lọ́wọ́ ọlọ́run lọ mo ti gbé bùkátà rẹ síwájú wọn tó ti ní òun ni bóun ọ̀ràn ọ̀lọ́ fàyọ̀bẹ̀rẹ̀ ẹrù náà bó ti wo tó kò ní wọ̀ ọlọ́run. ọba àlejò ọlọ́wọ́ ṣe. a ní kí ọ̀rẹ́ rẹ̀ ọlọ́run ni mgbe otu kẹsàn-án ẹni tí aláàárù tí ó bọ̀ gbé tó kankan òun náà ní ilẹ̀ tó gbogbo ẹrù rẹ ma ọyá sọ́mọ́ gbé kárí ilẹ̀ láìlà ilẹ̀ ẹ wo ṣé ọlọ́njẹ náà lọ ẹnìkan ipa láti ọlọ ṣubú ni pé ẹni ọbaamu mú nǹkan mí ìmọ̀ ọlọ́run nìkan òun lọ́tàn rẹ̀ jẹ́ ló kọjá ẹni tí èèyàn lè rú nǹkan pọ̀ mọ́ mọ́ ní aṣíraka màáyí gèèrí bàbá kìtù ń wà fi ní ẹfẹlẹ́ ìkún náà ní ẹfọṣọ ìkún ìkún ọlọ́run ló pátápátá nítorí pé ẹni tí ò lè ni wọ́n á pé ẹsìn tira wọn. ẹ̀pà wọn pẹ̀ ẹ̀fẹ́ sọ̀kan ọlọ́run náà bá ń lọ ẹ wá wò ìtàkùn ló kẹ́kọ̀ọ́ ọlọ́run yẹn ọlọ́run dá lóhùn gbàrà ayé rẹ̀ ní wí o àgbàrá tún ní ọ̀kan tí tún ṣe kẹ̀ǹdìkẹ̀ǹdì báyìí o ẹgbẹ́ ẹ wá wo ìtàkùn tó gbé ṣé tó wá pé ìtàkùn yẹn ìjàgbára ẹ̀ ká ìtàkùn ṣùgbọ́n gbò ti ké pé pé kọ́rùn ń lẹ́rù ọlọ́run ló wọ aláàárù tí ó ràn tó ní mà ohun o wọ́n dá dára wa o wọ́n fi ń gbà àánú rẹ jẹ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú wa ìgbà náà ni àwa tẹ́wọ́ sọ́lọ́run pẹ̀lú orin kéwì wọ́n bà ní kọ bíi mẹ́ta ń bẹ̀ a sọ pé ìjì alílà náà ní kó lè ní kí n máa mi náà bá يا من يرى ما في صغير ويسمعه أنت المهاج لكل ما يتواكه ولتسلم لكل ما يتواكه اجعل لنا من كل ذنب ما رجا ولتغفرنا يا من إليك المرجو ولتغفرنا يا من إليك ẹ jẹ́ ká fi àmì o so àti fowópọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ó wá kú àkíyèsí kan tá a tún fẹ́ fún wa ah, torí rọmọdánù tí à ń gbà lọ yìí a bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà dákan ọlọ́run ìyọrí rẹ̀ náà méjì ọ̀sẹ̀ yìí wá o. jẹ́ àjọyọrí ẹ̀ pẹ̀lú alihamdulilayi inú dùn ọlọ́run a fi inú dùn fún o a bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláyì tinú dùn a wá gbé wọ bàtọ̀ pé yá tún wá yọrí rẹ̀ pẹ̀lú alihamdulilayi tinú dùn bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún gbogbo wa ni o. ẹnu ètí ọ̀gbà àyàn láyé ń bẹ̀ ọlọ́run ma máa wò àwọn kan ṣe ìdúta èsì wọn láyé àwọn ka ṣe tèsí àwọn kan ọlọ́run ti pe àwọn ní ìsọ̀dọ̀ wọn ò sì dá àsìkò wọn ni ọkọ̀ tí ń gbé wa lò dúró òun náà lòrú àtọ̀sán ẹ́ńjìnì ọ̀bàjẹ́ táyà rẹ̀ ọ̀fọ́ bí ṣe ń wa fún ọkọ̀ kan tó wá ti dé gáràjì yóò tún já wa fọ́kan ètò wà ọkọ̀ tá kẹ́yìn nínú méjèèjì ọlọ́run Ó gbà wá yín jù pé ọjọ́ ayé ń lọ. Ọjọ́ ayé ń lọ o. ẹ jẹ́ ká múra fún dọ́là o lọ́wọ́ oṣù rọrùn fún o tí ó sì gbà lẹ́sìn fún wa o Ramadan bá wá ń lò lọ tí ó nínú rẹ̀ lọ́lọ́run ó gbogbo wa sí oríire tá béèrè òun lè torí burú bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì fún wa ọlọ́run nípa máa wa ẹ jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká lọ tún wa ṣe tí bá dá gbangbọ́ dá o ọlọ́run ìṣẹ́ alábòsí o ọlọ́run ò ṣe tàn jẹ́ o àǹfààní tó wá wa létí ni pé àsìkò Ramadan àwọn àsìkò míì náà wà kọjá ṣùgbọ́n ti rọ́mọdánà ọ̀pọ̀ àwa fẹ́ gbà wá níyànjú pé gbogbo àdúrà tá tọrọ ẹmẹ́jì méjì àgbéka orí ayé nìkan ẹmẹ́jì méjì àjẹsọ gbé orí ayé láàjì ilé ẹjẹ rántí pé a tún lọ kan bá a ṣe bá ọ̀hún àwọn àṣẹ́dì náà lè ọlọ́run bá ní kẹ́ ó ní ládàára nílé mẹ́rìnyìn dáadáa lè máa ò tí ìyá ṣe kó nù ha ìlà àlàdé ìlànà bábúlá lè máa ò ìlà ìlà àlàdé kánà bábúlá lè máa ò ní ìlà wà ní ẹni lọ́ọ̀lọ́lọ́ ti kánú rárá. ونسبنا بشاري أبطانيا ونسبنا بشاري أبطانيا àwọn tó súnmọ́ lọ́nà nínú ìgbàgbọ́ onílàádára nínú mẹ́rin yìí kò sí ilé kankan fún ọmọ èèyàn ó tọ́ ti kó ìlàyé tán ilé tí ọlọ́dé sí lọ́hùn ومثل الذي كان قبل ilé tó bá jẹ́ pé òun ló ti kọ́ ó tó kú ó wá tẹ̀síwájú onítọ́wọ́ ẹgbẹ́ ọmọ èèyàn mọ ilé ìbáyé tó bá mọ́ dáadáa ilé tí ó dé sí lálùkì àmà á onílé náà má dùn tí ó dùn fún bẹ̀. wọ́n yí àdìsáré àgbàbá ní á wọ́n yí àdìsáré àgbàbá ní á. ló gbé ọkọ bàbá wa bá ní ló gbé jáde bàbá wa ní òdìdé kárí ná. bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ lílí إلا الذي كان قبل الموت بانيا إلا الذي كان قبل الموت بانيا ẹ jókòó ẹ jókòó wá sínú o wá sínú o wá sínú o orí lásán kọ́ ọ ẹni ẹ bá mọ ilé dáadáa yóò gbádùn bàǹkì àmọ́ tó o bá mọ bí òṣèdá ó ṣòfò lọ́hùn. àmọ́jà sófò ẹni wọ́n bá ń malẹ́ ẹ̀já fìjàkú láyé yóò sófò ọwọ́ rẹ̀ ọ̀gbàlẹ̀ ohun tí wọ́n kì í ẹ kì í ṣe lé bílọ́ọ̀kù kì ṣe lé kì ṣe lé ohun tí wọ́n kì í níṣẹ́ ìwà ọ̀rọ̀ ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ká dáadáa sáládùúgbò àwọn bàbá tí wọ́n ń lọ gbogbo ilé tí wọ́n kọ́ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láyìn lójì ní ìsìnkú àìbẹ́ẹ̀kọ́ ẹ̀rọ fojú wo àwọn bàbá tó kọ́ tó pọ̀ ní ń bò mí àwọn ọmọ ti wọ́n Allah akbar. Àmìrù wa olójú ayé gan ni àwọn ọmọ tí ń kọ òmí ní ń kọ̀ lẹ̀. Ń lọ rẹ̀ǹtì ilé. Lẹ́yìn ṣe wàhálà ṣe wàhálà. Láàdáàbà lílì mọ́rí ìbáàdá lílì mọ́rí ìbáàdá إلى الذي كان قبل الموت ثانيا إلى الذي كان قبل الموت ثانيا وعندنا بغيره وعظمت بنها وعندنا بشاره عرفتانيا وعندنا بشاره عرفتانيا. torí náà a wà lásìkò ń gbàdúrà kó má jẹ́ pé gbogbo àdúrà wa lọ́sàn-án lóru kó má jẹ́ kórí ayé nìkan la gbé ka o ayé ọ̀tán o àwa fẹ́ rántí ṣíra ànábìwá Muhammad àárí pé àná tí àná ìjókòó wa láti bẹ̀rẹ̀ dé parí àfitẹ́wọ́ sọ́rọ̀ ni ẹ̀wọ̀n ní náà á tún ṣe bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn máa kànlẹ̀kùn pọ̀ ìdí máa ń bí àwa nú ní ìdùnmọ́lọ́run nú Àlà àwòyá gidá mú ẹ̀gbà. Àwọn àwòyá gidá mú ẹ̀gbà lọ́gbìdá tó wá ẹ wo tá bá ti gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ àtọ̀rọ̀ òjíṣẹ́ àtàwọn ẹni ọlọ́run A sì mí á sì mí nǹkan kan ò lè dá ọlọ́wọ́ sí torí náà wọ́n ẹni rẹ̀ tí kìí tì ó ní àmọ́ pé gbogbo ọlọ́run àmọ́ bínú. tẹ́nìkan bá ní owó òní tóun ó bí ọlọ́run léèrè ah, bọ́lá àwọn ṣe pọ̀ pé ọ̀wà ní tó tó yẹ pé òǹdò ń fáyè lẹ́pẹ́ fẹ́sẹ̀ àlúlá ní fọ́lílì gbogbo ń bẹ wọ́n fẹ́ bí léèrè ẹnìkan wá ní òun òní bí ọlọ́run léèrè yóò sì ti bẹ̀ rí ọlọ́run bẹ́ẹ̀ ni tí máa ń bí àwa gbogbo ìgbà òun tún dé o òun tún dé o.

àwa ṣe ní sí gàtà àfa wa máa ń lò wípé sọlú àlẹ́ ìwà ìfà ó ìwà ìṣàkóso yàgbé fẹ́rẹ́ làkúnà fẹ́ yá òbí kan kọ́ni lálẹ́ kàdé yàgbé fẹ́rẹ́ làkúnà fẹ́ yá òbí kan kọ́ni lálẹ́ kàdé. Àgàgà sọlá tó ká tó rà lé wà káyé àṣà. Àwọn ọ̀gá àgbà tó wà sáájà ó máa òrìn àyà. فاستغفر لكم بيومكم ومن الجريم الله ká gbọ́ ìkáyà náà Musa, Al-Ashari Yorùbá Ọlọ́run Àìmù. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni o. A ti lò rí pọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò sí tuntun náà, a máa tàbí dáàbò ẹ̀ ni. Bọ̀wá ìdífẹ́ ni lọ́wọ́ tá a ti kà orí àwọn àfáà ni wọ́n ń ka nọ́ọ̀sì wọ́n fọ ẹni tó gba ọ̀rọ̀ yìí wá òun náà ni àbí Musa aliasiari ọ̀kan ló jẹ́ náà àwọn sàábì ìjẹ̀lì lọ́n bá ní kẹ́ ọlọ́run Ramadan la fẹ́ fi jọ́ o. òjíṣẹ́ náà Muhammad ike abdullah máa bá ọgbà lárúbáwá kan lálejò ah, lárúbáwá òun mọ̀ sóríire lónìí o owó òtí ẹ̀ lérò pé bọ́yá ẹnìkan gba àlejò tó lápọ̀nlé tó òun lórílẹ̀ ayé ń tó gbà lálejò ni òjíṣẹ́ ńlá Muhammad àti Abubakiri àti Umaru ah, rírẹ̀ ewu ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀ta tó ọ̀pọ̀ wọn lé gẹ́gẹ́ bí àwa náà tá fẹ́ ká ṣàpọ́nlé àlejò tó bá wa yìí ká fi sẹ́ẹ̀rẹ́ ká fi ṣàpọ́nlé rọmọdánà ká fi ìtú bẹ́ẹ̀sẹ̀ ká fi ṣàpọ́nlé rọmọdánà ká jìnà sísí àlejò

الله أكبر لأنه جاسة قنجاله فيا رب وافقنا لنيل مرادنا وأوقفنا في موقفه واسق يا رب وافقنا لنيل مرادنا gbogbo ọ̀rọ̀ tá ń gbọ́ náà ni ká máa kíyèsí a ti bẹ̀rẹ̀ náà nù kí ló wá fẹ́ ìwọ lárúbáwá kí ni bùkátà rẹ kàn tó o fẹ́ ká bọ sọ ń kó ṣe ọ nígbà lárúbáwá ọ̀dà ó onye na-akata narị unu onye ahụ baa mgbe lọhụrụ rakụmi tó ọmọ ọgùn wà á ń sàtá tàlúbù àhàrì kó ìbúgbẹ́ lọ́n fún ma ọ̀tún ní màálùú kí màálùú náà kí àwọn máa rí ọyàn rẹ̀ Aláàrin ní sọ́jú tán, ọlọ́jú tán, onídà tẹ́wọ́, tó bèèrè àṣẹ fún. Ọlọ́lọ́ lẹ́rù rẹ̀ gbọ́gbà wà lálejò ọkùnrin wálé, ṣùgbọ́n a fẹ́ kọ́ ọba bí ya bùkátà rẹ̀. Bùkátà rẹ̀ tó gbé síwájú wa tó ní aṣọ fún ọ ni pé òun fẹ́ ní làkúnmí tó wọ́n máa dùn. Òun sì fẹ́ ní màálùú tí ó máa mú ọyàn wá táwọn máa fún wàrà rẹ̀. ọlọ́lọ́run bá ń ṣe bẹ́ẹ̀ fún lójú ẹsẹ̀ làdúrà náà gbà àdúrà náà gbà. àmìbí kọjú sáwọn sàbí. Àádá sàádá ayakúnlẹ̀ nípa ní ìsọ̀rọ̀ rẹ̀. Ah, ní gẹ́gẹ́ bí ìyá arúgbó kan ṣe ṣe nínú àwọn ọmọ israeli nígbà tí Musa wá bùkátà ẹ̀. lábọ́lò yàrá ṣúlọ́lá àwọn àjútó dání Ísírẹ́lì. àwọn sàárà ní Àmẹ́ni ní ẹ̀sọ́ ìjìjẹ́ ọláwọ́ ń sàlàyé fún. Iná Mọ́ta lọ́mọ ọ̀rọ̀dà ti bá ní ìsọ̀ ìlà àdìlàmà léwu ìwọ̀lẹ̀ ọ̀rọ̀. Ẹ̀kọ́ yìí ká kọ́ ẹ̀kọ́ ń bẹ́ o, tó bá kú èmi àti wọ́ pẹ̀lú ẹlẹ́dàá wa dákun tọrọ oore ayé má gbàgbé tàkìámọ̀ náà. Má gbàgbé tàkìámọ̀ o. Alejo, Alejo, pàtàkì lọ́wọ́lé wá bá wa yìí o oríire ni fún wa àwa tó bá láyé o oríire ni fún wa o oríire náà jẹ́ ọ̀kalẹ̀ fún wa o. anáyìn wọ́n ṣàlàyé fún àwọn sàábà pé ohun tó ṣẹlẹ̀ ni pé anábì Mùsá alayhi salam nígbà tí ó fẹ́ jáde kúrò ní Mísírà ní òru ọjọ́ náà òṣùpá dàbí ọ̀sán òṣùpá ọjọ́ kẹrìnlá ni. ṣùgbọ́n bí wọ́n ṣe jáde tán tí Musa ṣáájú gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ní àtẹ̀lé bí wọ́n ti bọ́ sí ẹ̀yìn ìlú Mísírà bẹ́ẹ̀ ni òkùnkùn bírí lẹ́ẹ̀kan náà ní ìgbà tí ìmọ̀lẹ̀ táwọn tí a ń gbádùn ẹ lọ tó wá kú ìdààmú bá dé kí náà wá dé báyìí òṣùpá ló wọ̀ yìí kò tí ìdásíkò tó yọ wọ bàwà béèrè ẹ̀yìn ẹ̀yẹn wa kí ló kí lẹ ẹ̀yìn bẹ́ẹ̀ tún súnmọ́ lọ́run ohun àwọn wọ́n yìí sí àwọn àfáà ṣe wọ́n yìí ipò ṣe yẹ̀yẹ́ wọ́n yìí ipò àwọn àfáà kódà òjíṣẹ́ ńlá muhammad kí àtọ̀là máa ń bá tó bá tó sáfù tán ohun tí máa wí ni pé nìyálì ní ẹni ó ya. àánì ní àwọn tí a fẹ́ kọ́ máa súnmọ́ wa ni àwọn húnù nìyí nínú wà nà á àwọn tí wọ́n nímọ̀ tí tún gbá àwọn ọlọ́run ti jọ fún àyè gbogbo ètò tí ń lọ dáadáa rẹ̀ nípasẹ̀ àwọn tó ní làákàrè ni tọ́lọ́run bá fẹ́rẹ́ àwọn tí ó kó tì ń làákàrè ni wọ́n jẹ́ wọ́n sì máa tó bá wí nǹkan sọ nǹkan kan wọ́n ràn lọ́wọ́ kódà bàbá ràn létí oríire ni ó náà jọ fún bá fún nínú ilé tó níyàwó tí ń gbà lóore oore lọ́lọ́run ṣe fún ọ ẹlòmíì ní ìsìn inú fún àyàfu lọ́wà ìyàwó ń bẹ́ lé ẹnu rẹ̀ gbà pé ìsádá ìsinú o yóò pé ọ bá nǹkan bẹ̀ ní òyìn ògì tó ìwọ náà lọ́wọ́ àpò àdéhùn ni ó bá fún ẹ̀fọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ. àwọn máa kú owó báyìí ọkọ̀ owó ata ó jàjúmọ́ ohun tó kìlọ̀ òun náà ni pé àwọn tí wọ́n bá súnmọ́ yàn ọlọ́run ọmọ ti pàṣẹ wọn jẹ́ kí oríire èèyàn kalẹ̀ lọ́run lóríire wọn o o tó. àwọn afaa ẹwà wo nkan ohun tó ọlọ́run gangan ó tún wá awọn afaa. àwọn àfà ọlọ́run àfà kí lẹ rí sí òṣùpá òṣùpá tó dàbí ọ̀sán tó ṣe pira lójú kan náà tí ò tí ì kí lẹ rí sọ sí ó. sọ wọ́n ní agbọ́ nínú wípé anábì Yusuf aleyhisalaam tó ti kọ́kọ́ lo ìlú Mísírà rí kí wọ́n Musa ó tó dé torí Yusuf ọ̀ṣáájú Musa o lẹ́yìn lẹ́yìn ìlànà ìlú ṣáájú o Yusuf ti lo ó ti lo Mísírà kọjá áà ti lo kọjá o wọ́n ní dáhùn àárín inú àkọọ́lẹ̀ ni wípé anábì Yusuf àlà ọlọ́run bá ní yánú sí i nínú àsọọ́lẹ̀ rẹ̀ tó sọ nígbà tí àsìkò ìkóòláyé rẹ̀ súnmọ́. akọ̀lá nínú ẹ̀rọ òkúkọ bí wọ́n wáyé alẹ́ lákòójọ mi nípa àtàlẹ́ òkúlà ìlọ́ọ̀rọ̀ òmà rẹ̀. ó ṣàdéhùn ó gba májẹ̀mú lọ́dọ̀ àwọn tí ń bẹ láyé ńjọ́ náà láwọn tí ń lo mísírà lórí wọn tí ń lo ìjọba mísírà lé lórí ó ṣàsọọ́lẹ̀ ó forúkọ ọlọ́run wá sọ ó ní o ẹnìkan ń bọ Musa ni o yóò tún wá lo orí ilẹ̀ Mísírà yìí o ah, ṣé rí Yusuf alayhi ọba tí ń bẹ ní lásìkò ẹ̀ tírílíọ̀nù náà Musa náà tírílíọ̀nù náà gẹ́gẹ́ bí bàbá olúwo àtiwọ́lá àti ìsájọ́ àti bàbá olúwo tò ní o ọlọ́run bá ní máa kọ́ bàbá náà máa ṣe o màdí ìwọ wà láti ní àgbègbè nígbà òsè èdè máa ń pa àná. ẹ bá ń ṣe ó kọ Ẹjẹ́ pé aláhàṣbà dákùn ọlọ́ máa bá ní pẹ̀lú bàbá náà. Wọ́n jẹ́ kọ́tọ̀ ọ̀rẹ́ ni rẹ̀ o. Ó ń gbé nǹkan yan nípa o. Ọlọ́run sì fi ń sán lókọ́ rẹ̀. Ń sán lókọ́ rẹ̀. fẹ́ pè ní wa, ni pé wa olú àápè olúwo tàná olúwo òjẹta olúwo tòní bẹ́ẹ̀ ni àwọn ìwọ́n sì lóko tí ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mísírà mísírà ọba tí ń jẹ ń bẹ̀ ókọ rẹ̀ ni fìràhùn ókọ yé wọn ní fìràhùn ṣùgbọ́n wọn ó kálukú ló lóko tẹ̀ àgbẹ̀yẹ̀wò nísìnyí bàbá wa lọ́yọ̀ọ́ aláàfin àbí bàbá wa ṣùgbọ́n kí ló sọ bàbá aláàfin àwọn sọ fún àwọn bàbá wa àmìdí adéyẹmí adéyẹmí adí lásìkò tí wọn. ó dá wọn sọ ni wípé àwọn tó ń lo mísírà bọ̀ fìrìọ́nà náà ni wọ́n ń jẹ́ kó tó wá kan fìrìọ́nà ti Mùsá ṣùgbọ́n ìgbà tí Yusuf ń lo orí ilẹ̀ mísírà ó ṣàdúrà.

Ah, bí ipò ń ṣe pọ̀ tó gbogbo ọ̀nà tó lọ́ngbà ṣoore fún ànábì Yúsúfù ọ̀nà ìyanu ni tó yàtọ̀ gédégédé sí gbogbo àwọn yòókù ah, ọdún méje tó fi lo orí ilẹ̀ bọ́ sí lọ ọdún lọ́kọ́kọ́ wọ́n ọdún keje kejì ọ̀nà tó lọ́ngbà fún ọ̀nà tó torí ohun tó ní wọ́n wá ránjẹ owó owó pépà ẹgbẹ́wá lówó pépà lọ́wọ́ lọ́dún kan náà ní ọ̀rùn ọ̀tá ń yẹ gbogbo orí ẹbí síra ọdún bẹ̀rẹ̀ ọdún kejì wọ́n lówó pépà sí ní owó góòlù ló kù nígbà wọn tún tán tí ó kan dì kan mọ́ ah, ọlọ́run sì kọ́ máa ń ṣe ó àwọn tó àṣà ìnà ìyárí ni àwọn tó mọ̀ nǹkan ó yẹ gbogbo ẹ̀ ló ṣe kalẹ̀ tí ò ní bàjẹ́ nígbà owó fífá oní ẹni tó bá ní ẹran ọ̀sìn náà yóò rò ń nígbà ẹran ọ̀sìn tó tán nígbà gbogbo ẹni tó bá ní nǹkan ṣèlé ọ̀dà nígbà tó lọ́ba ń máa ti bẹ̀ nígbà tó ti wá nọ́mbà lé yóò ti ìjọba ni nígbà ẹlẹ́wọ̀n tán ọ̀nà àjọba ní ẹrú lọ́dọ̀ ló kù gbogbo ẹrú bá tún bú ara bẹ́ẹ̀ yìí ṣùgbọ́n ń gbà wá tán gan wọ́n ní nǹkan gbogbo ẹ ti gba oúnjẹ. náà lọ́wọ́ rò. ó ní rọ́bì ọlọ́run o ọlọ́lá ìmọ̀ pọ̀ ó lọ sì tún fi ìmọ̀mọ̀ mi àwọn ìtumọ̀ àlá olóò tún ti nà ó fi mọ òun Yúsúfà. ó wá sọ́lá ọlọ́run bá ń bá sọ̀rọ̀ iná ní o ọlọ́run ò pé méjì o kò kúrò láàyè rẹ o ọba ẹlẹ́sì gbáròyé ní o kì í sọba mọ́pẹ̀ náà o ó wá kọjú tọ́lọ̀ wọn níwọ̀ ọlọ́run ní fáátìrà ọ̀sàmọ́ wa ti wà láàrin ìwọ ló kúkú ṣẹ̀dá sọ́mọ̀ yìí ìwọ ló ṣẹ̀dá alẹ̀ yìí Oríṣiríṣi ọlọ́run ìwọ ni mo gbójú lé ní àárín ayé tí n bá tún pọ̀ láyé tán, àlìkẹ́ àmà ní náà ìwọ tún lọ olùgbójú lé mi. Mo wá bẹ̀ ọlọ́run gbogbo ìgbà tó wọn bà pọ̀ láyé má kó wọn ò kú sí kèfèrí. Dákun ọlọ́run àwa náà má pa wá ń pa kèfèrí o. Àtúbọ̀tán rẹ ọ̀fẹ́ nìkan kan wá o. Àwọn ah, ọgbọ̀ wa parẹ́ tó ń wá rí. Wọ́n mú mi bá àwọn ẹni rẹ̀ ní làwọn bàbá àwọn àwọn àmẹ́bí ńláńlá tí ti lọ. Àwọn ìyá Kúbà ni Bùrẹ́mà ní gbogbo wọn. Ibi tí gbogbo wọn sì sùn sí òun náà ní Sáàmù tí ń sọ Kúdùsì. náà ni Musa lọ́jọ́ náà àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí òṣùpá tún wọ̀. tó òkú fi dé àwọn àfáà wa ń sọ fún pé Yusuf àti bọ́lọ̀ ń ṣàdéhùn o pé ẹnìkan bọ̀ tí ó jẹ́ gbogbo tí wọ́n jáde lórí ilẹ̀ Mísírà yìí Ọlọ́run òun jáde pẹ̀lú wọn kí wọ́n wá bí wà kí wọ́n gbé òun òkú òun jáde. Musa wọ́n ń bí àwọn àfáà Yúsùfà ló ti kú ní ọgọ́rùn-ún mẹ́rin ọdún. Táíwá àwọn sàárè rẹ̀. bí ó wà. Kọ́lù, àjúzò ìtọ̀ ìlà. ń wa ní ẹni táwọn rò pé ọpẹ́ láyé dáadáa tí ويروى من طرق آخر أن هذه الأجوزة كانت مكعدة عمياء لماذا وامي يا ربنا wọ́n ní ó ti di ẹni tí ò lè kú kan náà mà ẹ̀rí gbọ́dọ̀ pípẹ́ mẹ́rin ọdún ó ti ọlọ́run dájókòó ni ó dájókòó túláàsì dájókòó túláàsì o ṣàánú wa o ọlọ́run dájókòó àdánwò àkọ́kọ́ nìyẹn ẹ̀kẹ́jì ọlọ́run tún gbà rí rẹ̀ ohun ní gbọ́ kọ̀mẹ́ntì sọ̀rọ̀ kọ̀rí mẹ́rẹ́ntì sọ̀rọ̀ ni Mọ́sà, síwájú wípé gbọ́ pé wọ́n ní ọfẹ́ ibi tí sàárè wà Ṣé bẹ́ẹ̀ ni? ni náà àbùkátà فقالت له لا أخبرك حتى تعطيني أربع خصال iri ní ìjà òwò àwọ̀ àmúṣá sórí tó béèrè o pẹ̀lú májàmú ni ṣùgbọ́n wọn ò ní júwe ẹ̀bẹ̀ fún ọ abọ́ ọba lè bẹ lọ́hùn kọ́ lọ́hùn ó ṣe nǹkan mẹ́rin fóun ẹ wá wo ẹ̀kọ́ ti wọ́n ní kọ́lọ́ ọgbọ́n onírà fún mi ọgbọ́n oní màálù kan àwọn ń sọ fẹ́mi àjọyìn náà pé ohun ayé bá a tọrọ rẹ̀ ọ̀dà tọrọ lọ́wọ́ ọ̀sọ́ pé bá fún èèyàn láyé òun òní fún lọ́run kò yìí sọ pé méjèèjì ní ká ká má gbé ọ̀ràn wa ká orí ayé nìkan o tó nínú àsìkò kama ṣe bí ẹni tó béèrè ràkúnmí àti màálù ẹ wá ohun tí arábìnrin ìfẹ́ ó ní musa ó ní nínú nǹkan mẹ́rin tó ń fẹ́ ó lóun ò lè rìn mọ́ ti jókòó ní òun jókòó ní ìsìn ọgọ́rùn-ún kẹrin ọdún rè ọdún ọ̀nà mẹ́rin ló ti sọ lọ́run kó gbẹ̀m dìde kó hàn mẹ́rò ó. wọ́n ti rí ilé ilé yìí ẹlẹ́ẹ̀kejì túnṣọ fọlọ́run kọ́ dá ìrìnà padà fóun torí tó ń béèrè yìí owó bùkátà lọ síbi fóun ò rína owó bùkátà lọ síbi fóun ò lè rìn sọ fọlọ́run bẹ́ẹ̀. wọ́n ṣàlàyé. ó wá ní Musa tó ní bóun ti dìyà arúgbó ó wà sọ fọlọ́run kó tí wọ́n sọ padà yóò ní kí ẹwà kọjá lè

bùkátà yóò dù ya. Ah, Musa ní ewu kílá wa bìyà lọ ń gbé kàn láyà yìí. Àwọn máa lọ bàbá ti lágbára rẹ̀. Fàáwọ̀ Allah ta'ala ilayhi. Ọlọ́run aránṣẹ́ sí Musa. Àlébì Amọ́sà láti. Musa, wọ́n bí ọ léèrè, ọ̀rọ̀ lágbára. Ṣé

فيا رب وافقنا إليه مرادنا وأوقافنا من يا رب وافقنا إليه مرادنا وأوقافنا في موقفين Ọlọ́run ìwọ lọ́lẹ́dàá wa ọmọ ń tá a fẹ́ ọmọ èyí tá a fẹ́ gbogbo ń tá a fẹ́ ń lóore Ọlọ́run ṣe fún aláyé. Máwọn àjẹ́kọ́ oore ta yóò dìtọ̀nù lọ́wọ́. Gbogbo ń tá àfẹ́ ń bá ní mú sí wa. Yá lo ìgbádùn ká lò títí láti bọ́ pàdé. Musa ní òun ti gbọ́ ló bá sọ fọ́lọ́. Bó ti sọ fọ́lọ́ bẹ́ẹ̀ ni ìyá náà ró wọ́n àrùn. Bẹ́ẹ̀ lórí na kedere. Ní wo ibi tó jìnà ṣe fẹ́rẹ́fẹ́. Ìyá tó rẹ pé <laughs> kò rí nà mọ́tálẹ̀. ní wòmí tó jìnà àwọn tí a rí ìgbàgbà wọn ò rí tí ní lọ́ọ̀kan àwọn olóògùn bóòlù wọn tó dọmọdé o ọlọ́wọ́ lọ́kọ̀ ọlọ́mọdé o torí arúgbó yóò ṣe gbé o Musa sọ ọgbà tó wí àwọn ìmọ̀ ti gbọ́ ṣé wà ló ṣe káyájú bí wa yájú wà bẹ́ẹ̀ ni dọ́gbẹ́ mọ́dé ti bá aṣọ wọ́n ti bá aṣọ àlùjẹ́ mẹ́ra rẹ̀ tọ́rẹ̀ ń dá sí wo gbé ah, ìyáwádà ìyáwádà tí ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa ká mọ́ sọ̀rọ̀ ìtínú o sọ ọgbọ́ o nínú ẹ̀ṣẹ̀ tó tóbi inú kàbáyìí ni wọ́n kà mọ́ kéèyàn sọ̀rọ̀ ìtínú ìpè kò lè dáa fóun mọ́ à ṣé wàá lọ dára rẹ ni tàbí dọ́dà kò lè bàjẹ́ bá ń sọ fún ọ bẹ́ẹ̀ kéèyàn ọ̀fẹ́ àbálẹ̀ pé ń tọ́jà ò lè bàjẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ò sì rò pé ń tọ́jà jẹ́ ò látúnṣe ẹ̀ṣẹ̀ ńlá ni. kí lọ lọ́wọ́ lè ṣe gbogbo ń tọ́jà ni kò ṣe fún wa o lẹ́ẹ̀kan náà ìyàwó ti dọ́ lọ́mọge kọ́rẹ̀ ń jó mọ̀nà wọ́n bá lè mọ owó gíláàsì lára ẹ̀ ní pé mẹ́rin ló ń ọlọ́wọ́ musa ni ah, ti rí na lè rìn ti di ah, ah, gbé kalẹ̀ ní ọ̀tẹ̀lé májàmú kẹrin ni pé yíyọ ọba wà àdìyàn náà sọ fọlọ́n pé ibi tóun náà ó dé sí làdìyàn náà ó lè tọkàn nù ó ní sọ́ọ̀sọ̀ bẹ́ẹ̀ à ó ní gbogbo mẹ́ta tẹ́ tó ṣe òun kọ́ lọ́ba tún sọ fọlọ́n ọlọ́run ní ní kóhùn ò tó dá obìnrin o mímọ́ ni fọlọ́ kóhùn ò tó dá àtiwọ́ gángan ló ń ti kàkọ́ọ́lẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ gbé tọ́bá dàsìkò báyìí ọ wáyé ó sì ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ mú pé nínú ẹni tí ó wà jẹ́ náà lọ́wà tọ́bá sọ fún yọ sọ fún yà há olópe ọmọ ọyọ ní ẹ̀ka lọ ní ẹwà tẹ̀lé ní ẹwà ń ṣe súnmọ́ ẹnu ńlá alhamdulillah aláìláìlàlá aláwọ̀ akbar Allahu akbar Allahu akbar wàlá ọlọ́wàlá àkọ́wọ́ta. gbogbo ẹ bá wọn máa tẹ̀lé ya nígbà ó sì dé ìṣó àfa. bàtà kọ́sìbì ní ilà mọ́tì ayẹyẹ tí mo sáńpé ráyè. lọ́họ́tìbà ó sì ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ nígbà òde à débì kan létí òkun ó ní ọlọ́yà ọmọ wa ó ní ẹ máa omi fún hàn yìí. ẹgbọ́n mi ẹgbẹ́ sọ́tún ẹgbẹ́ sọ́sì. bàtàkàjú lè ṣáàtì lẹ́yìn. lẹ́ẹ̀kan náà àwọn ti rọ omi sẹ́gbẹ̀ẹ́ òkun ọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ oṣù. ní pẹ́ wá ṣe bẹ́ẹ̀ tọ́. bàtàkàjú lè ṣáàtì lẹ́yìn bí ṣòǹdúkì mi lọ́mọ́rin. láti ọgọ́rùn-ún mẹ́rin ọdún. gbogbo àwọn ọ̀gá ilé àti sọ́dá láti ọgọ́rùn-ún mẹ́rin ọdún tí wọ́n ti sin ànábì Yusufa níjọ́ tí wọ́n tún gbé jáde níjọ́ náà tó sí tí wọ́n fi sí pósí nínú ìlànà tí wọ́n ni o àwa mùsùlùmí ló pósí o sọ́gbọ́ o ilẹ̀ ni yóò jẹ àwa àwọn ànábì ọlọ́run nílẹ̀ ìjẹ wọ́n yìí sì fi pósí ìsìn wá nílànà ìsìlámù ẹ má fi pósí sì fún mọ́ o ọlọ́run ikú rere ọlọ́run èpà wa o bó bá jẹ́ páwọn tẹ́ ẹ fẹ́ fi fi onítorí tọ́gbọ́ ṣùgbọ́n ká bẹ lọ́run àtúbọ̀tán rẹ ikú rere ọlọ́run wa kìí sọ̀rọ̀ ìsìlámù tọba fẹ́ bá nínú àjẹ́ náà wọ́n bẹ wá bó sì ti hàn fi sí ìjọ náà wọ́n bá ń bẹ̀ wọ́n sì tún wo Yúsúfà àlẹ́ ìsọ̀lá wọ́n sì tún wò nínú pósídáì tó dàbí ẹni pé àbójọ́ yẹn ni wọ́n gbé bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀ka búrúkà wò. wọ́n ti gbé pósí rẹ̀ báyìí. Kọ́lá ọ̀nà wa lọ́wọ́ àkọ́rí ìkòrí ìsàlẹ̀ ààrẹ. Ẹnu ni ẹ ṣe gbé lásán báyìí. Ọlọ́run ni òṣùpá, ọyá tún padà lọ́sùgbà ló tún ṣẹ́ra gbẹ̀gbẹ̀ jẹ́ ẹgbẹ́ gbé títí wọ́n fi dé ilẹ̀ sáà. ọ̀sẹ̀kọ́lẹ̀ owó sáré sàlámù ńlá àbáyé ìlọ ìmọ̀ ìhàkọ̀ yàkóbà lẹ́yìn ọ̀sọ̀lá àbúrọ̀sọ̀lá. àgbẹ̀ àyíṣà ibi àwọn bàbá rẹ̀ sùn sí ànábì Ibrahim ìṣẹ́áká ibe na Ah, àti ọlọ́ọ̀lọ́ọ̀ bẹ́lọ́ ah, àti ṣe bísùn láyà ti bẹ̀rẹ̀ dákun ọlọ́run gbogbo wa jẹ́ kó lè wọ́n máa lékún o yá ní àṣeyọrí àlùbáríkà o gbàdúrà wa o gbogbo tí a gbọ́ tá a sọ ẹni ó sọ ẹni ó wù a gbọ́ ìkéde. Thank you. for anything.